الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقبل فون ولوبا kọlọba kí ó gba sọláàtì wa abẹ́lọ́wọ́ ọba àlékèọlá jáde ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́mà jẹ́ kí ó bàjẹ́ gbogbo eléyìí tí a ti ṣe ní pẹ́pẹ́ fún kọlọ́gbọ̀ gbà níjọsìn fún wa gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní àná pé Ramadan ó ti ń súnmọ́ wọ́n sì ní ọ̀nà jíjìn lólójú jíjìn ti mẹ́kún sùn so ẹni tí ó bá fẹ́ gbá gbáradì fún Ramadan àwọn tí wọ́n jẹ́ lè ṣáájú wọ́n ní kí Ramadan bá ti kù oṣù mẹ́fà wọ́n ti máa ń gbáradì fún Ramadan wọ́n ti máa ń ní adequate preparation kí sì ni ohun tó ga jùlọ nínú preparation wọn àníyàn tó sọ̀lìhà òun náà ni àníyàn dáadáa wọ́n ti máa ń gbìyànjú láti ní àníyàn dáadáa pẹ̀lú Ramadan lórí wípé Ramadan tó ń bọ̀ yìí á mo máa gbà tó bá bá mi láyé Ramadan tó ń bọ̀ yìí iṣẹ́ tí mi ṣe rí nínú àwọn Ramadan tó ti lọ sẹ́yìn òun ni mo fẹ́ ṣe nínú ẹ̀ ìyẹn ló máa ń bí kán pèsè kalẹ̀ lóríṣiríṣi nínú téèyàn fi ń pèsè kalẹ̀ fún Ramadan òun ni àlẹ́ ọmọràn kéèyàn ṣe ọmọra ṣáájú kí Ramadan tó dé èèyàn a máa ṣe wọn múra ṣáájú kí rọmọdán tó dé lẹ́yìn tó ń gbà níyàn kó fi ń fún torí pé oṣù oṣù tó tóbi ni oṣù tó ga ni oṣù tó jẹ́ wípé àǹfààní tó wà ń bẹ̀ ó pọ̀ téèyàn bá fẹ́ jẹ àwọn àǹfààní yẹn àfi kéèyàn ti jẹun tí ó ti ń tẹ́lẹ̀ anabi muhammad ànábì sallallahu alaihi wa sallam ó ní téèyàn bá ṣe umra pẹ̀lú òun ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tóun èèyàn bá ṣe umra nínú oṣù ramadan ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe umra pẹ̀lú òun ànábì muhammad sallallahu alaihi wa sallam ẹni tó fẹ́ ṣe umra ramadan tí ó bá tètè pèsè kalẹ̀ tí ó bá tètè ní eh, preparation kò ní rọrùn fún láti lè ṣe èèyàn ẹni tó fẹ́ ṣe ọmúra nínú Ramadan a máa bẹ lọ́wọ́ ọba fún wárísìkì a sì máa ṣe gbìyànjú lóríṣiríṣi lọ́dọ̀ títí wá bí ọ̀pọ̀lọpọ̀ gbà ohun tó ń jẹ́ Ìbàdàn àmọ́ iye ẹlòmíì náà ni ó ti wọ́ pé kó lọ sí ọmúra ṣùgbọ́n a máa pé à kò tí ì sí kò tí ì sí torí pé afẹ́ jí alájí àrídìlé sí látara bẹ́ẹ̀ àbá kọ́kọ́ lé wípé kí a kọ́lé tó sì jẹ́ pé ilé tá à ń kọ́ yìí kò kì ṣe tiwa à ń kọ́ fáwọn tí wọ́n máa gbé bẹ́ẹ̀ àwọn nǹkan tiwa òun ni àwọn ṣe olóore tó máa ṣe wá láǹfààní yẹn ẹlòmíà ni àmì lágbára ti lọ hajj ni ó sì ti kọ́lé bíi méjì mẹ́ta á sì lóun ò ti lọ àwọn ẹni ìṣáájú tẹ́lómi bá rí pé o ní property tó pọ̀ báyìí ó lè ta kọ́ ní kí hajj mo fẹ́ lọ umra torí wípé al-umra tó sábàbù min asbabi rizq ṣíṣe ó jẹ́ nínú àwọn nǹkan tí fi ń fún yàn bá ń wá owó tí ò bá ní bá ń ṣe kọ́nà ọba kó bá ṣe fún wa ní ọrọ̀ tó àwọn nǹkan yìí ó ṣe pàtàkì kí gbogbo wa ká ní lọ́kàn nínú tí a máa ní lọ́kàn òun ni almudawamatu ala tilawatil Qur'an qabla Ramadan ṣáájú kí Ramadan tó dé kéèyàn ti ní ìtẹramọ́ ìmáka al-Qur'an tó bá ti mọ́yàn lára dáadáa ṣáájú kí Ramadan tó dé á jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti kà á dáadáa nínú oṣù Ramadan nínú téèyàn bá ń gbìyànjú láti ṣe òun ni wípé owó tá a fẹ́ ná nínú Ramadan èèyàn máa ń pèsè ẹ̀ kalẹ̀ láti rúùsè èèyàn ti máa ń dájọ ẹ̀ àti mọ̀ pé Ramadan oṣù náwó ni èèyàn máa ń náwó èèyàn lè ti create bank account tó jẹ́ special bó dẹ̀ jẹ́ kóló lèyàn á ti ní owó nu Ramadan lélẹ̀ owó lu rọmọdán nílé ìyẹn wàá túmọ̀ sí wípé tí bùkátà kan bá dé tó lẹ́sẹ̀tìrì kéèyàn lọ lu owó yẹn kéèyàn wá rí àkówá di òṣàmọ́yàn lọ́wọ́ owó rọmọdán ni o ẹ má fọwọ́ kan rárá rọmọdán ò ní special owó akọ̀fin pèsè kalẹ̀ ni tó èèyàn wá ń kówó kọjọ ń ṣe gbogbo rọmọdán ó wá rí ẹ èdè ìjọsìn lábẹ́ ìdíje ó wá rẹ tó ń kú lọ báyìí ó ń kú lọ àwa fẹ́ gba ẹ̀mí ẹ̀ là irú àsìkò yẹn tó bá ná owó yẹn fún ó lọ lájú kó o pèsèàbò ẹ̀dì rọ̀mọ̀dán lọ torí pé rọ̀mọ̀dán tó ń tọ́jú ẹ̀ fún ta ló mọ̀ bóyá òun máa di rọ̀mọ̀dán yẹn ló fi jẹ́ pé iṣẹ́ olóore agbọ́dọ̀ mójútó ìkan nínú àwọn àfọ àṣáájú àwọn sálàfù sọ̀lẹ̀ hì wọ́n ń pè ní Hamad bonu Salama arákùnrin wọ́n lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé tí wọ́n bá sọ pé o máa kú lọ́la àbò máa kú in next two years àyẹ two weeks àbí two àbí one week kí ló máa bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ̀mọ̀ tó bá sọ fún ní kálukú wá ń ṣègbè àfa à ọ̀la ni ọlọ́run kọ̀ fún yín o ṣe é pé gbèsè ayé wa máa ṣe yìí nǹkan kan dájú pàbù mọ́ ọmọdọ̀ ẹ̀ nílọ́dọ̀ àbá ìjùmọ̀lẹ́ yìí àbúlọ̀ bí làbọ̀ òní lọ bí jẹ́ àbíbẹ̀ kọ́ ni oníkálukú máa á síríọ̀sì bíi pé a ọ̀la tó dẹ̀ jẹ́ legit kò wá tẹ́ tó lè sọ legit fún wa ànábì Muhammad nìkan sọ̀rọ̀ máa yọ̀ sẹ́la ló lè sọ legit lórí yẹn kò dẹ́ ṣe fóun náà máa sọ pé àìwọ má wọ̀rì tọ́jọ́ kú ẹ bá ti kọjọ́ méjì máa sọ fún ẹ rárá tọ́nà ń bá fi hàn ọ́ rí ní lágbájá yìí ọjọ́ kú tiẹ̀ ti ṣe kí ni. hadisi kan wà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan-an lórí pé ṣé hadisi ni àbí ń ṣe hadisi kọ́nà fi ṣe máa gbìyànjú láti túnṣe wádìí. wọ́n máa ní ànábìwà mọ̀hámọ́ ẹ rí i pé wọ́n máa ń sọ wọ́n nílé o wọ́n máa ń ní wípé ànábì sallallahu ìwọ̀nsẹ́lá wasallam sọ fárákùnrin kan lọ àwọn sọ̀hábà rẹ̀ ẹni yìí wà pẹ̀lú ànábì ànábì wà ní kọ́ máa lọlé ó ní kọ́ máa lọlé àwọn èèyàn wá lọ wọ́n ní màláìka kùtù yìí wá bá ànábì pé arákùnrin tó wà lọ́dọ̀ ẹ̀ yìí lè fẹ́ ẹ̀. jẹ́ kó máa lọlé kó lè lọ kú sílé wọ́n nígbà tó tó bíi wákàtí kan ànábì sallallahu alaihi wasallam bá ránṣẹ́ sí ilé arákùnrin pé kán lọ wò wá torí ànábì wò pé a ti kú kó lè lọ ṣe ìjàdọ́za ẹ̀ nígbà débẹ̀ tárákùnrin rí ẹ̀ńtà ànábì sallallahu alaihi wasallam rán wá lónìí kí ló fẹ́ ànábì kọ́ ni kí wọ́n á wò ẹ̀ pé ìṣòwò àlejò ló bá wò ká ah, ànábì tí mo jẹ kúrò lọ́dọ̀ ẹ̀sìn báwo ló ti máa ní kán wá wò mí wá arákùnrin bá tẹ̀lé ànábì ó tẹ̀lé arákùnrin lọ́bàjọ́ lọ́dọ̀ ànábì ah, báyìí báyìí mo rí lágbájá pé wá ṣe ànábì lé ah, tí jìbìrì ilẹ̀ màláìka kú ló wá sọ fún mi pé àsìkò kú ẹ ti tó kí ni nǹkan tó ṣe tí ì arákùnrin wa ní òun rántí pé ńgbà tó ń lọlé òun rí ẹni tó ń tọrọ òun wá ṣe sọ́dá kọ fún un gbàdọ̀bí sọ̀rọ̀ balẹ̀ ọ̀sẹ́lá wa sọ wípé sọ́dá kọ tó ṣe yẹn ń kọ́ òun ló di ikú tò fáwọn ìdí tó pọ̀ hadith yẹn fi hì lọ́gọ̀ ó ti yé nínú ìdí tá a fi wò pé ah, hadith kò dájú òun ni wípé kí ló kan màláìka kú kí laburú tó wà ní pé kí ẹni kéèyàn wà ní ìjókòó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kí màláìka kú dé kó dẹ̀ pa sí rẹ̀ kí ẹ bẹ́ẹ̀ pé inú oríire ni pé ẹni yìí ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní kú dé bá ló pa sí rẹ̀ nínú nǹkan dáadáa ni so ìyẹn lásán ó ń fún wa ní ọkọ̀ pé àdìsí fíìlì lọ́gọ̀ ìwòye wà sí so kò sẹ́ tó lè sọ fún yàn pé àpò akú sásìkò báyìí ṣé wàá rí Hamad bùnú Salama nígbà tó sọ fún pé tó bá tiẹ̀ sọ pé o máa kú lọ́la kí ló tó máa ṣe kò sí nǹkan tuntun tó ń fẹ́ ṣe wọ́n nítorí Hamad bùnú Salama gbogbo ìgbésí ayé ẹ̀gọ́ ti wà ọkùnfà ìpẹ̀lú jọ̀sìn kò sí leisure time kò sí free time pásìkò báyìí ló free gbogbo gbèsè ayé ẹ̀ pátápátá ó ti wà occupy fún ìjọsìn tòtẹ́ bá sọ fún pé wàá kú lọ́la kò sí nǹkan tuntun kan tó tún fẹ́ fi kún mọ́ tí ò tí ì máa ṣe ẹ̀ẹ́dọ́ bá ní kéèyàn máa evaluate ara ẹ̀ pé ah ibo ló wá kù sí àwọn tí ń ṣe lójoojúmọ́ tẹ́lẹ̀ wọ́n nígbà tí Ahmad bunu Salama kú arákùnrin kan lù àwọn ará àdúgbò ẹ̀ ó wá lọ sílé ẹ̀ ní ẹ̀yìn ọjọ́ bíi mélòó kan pé kí ló dé igi kan wà níbi iwájú lẹ́yìn gbogbo ìgbà tí n bá ti bọ́ ọ̀tá lóru mo máa ń rí igi yẹn náà kán lẹ́nu ọjọ́ mẹ́ta ìní kì í rí igi yẹn bẹ̀ mọ́ wọ́n wá ní àkókò ń ṣe igi Ahmad bulu Salama ni ibi tó ti máa ń yan lọ́fílà lóru nìyẹn ó ti wá di gbogbo ìgbà tó jẹ́ pé sẹ́ni ẹ bá bọ́ta lóru aṣáájú lọ́ọ̀kan ni ó wá padà rí pé òun kì í rí òkì yẹn bẹ̀rù tòbí gbèsè ayé àwọn ènìyàn ṣe rí nìyẹn tò èmi àti yín sì lọ́wọ́ sọ pé àfà ọ̀la lọ́lọ́run kọ́ o àbí tá bá rí fìrífìrí nígbà míì bóyá táífọ́ọ̀dù ló ń ṣe ẹlòmíì ó wá jẹ́ kó rírì kúrì jẹ́mọ̀ táífọ́ọ̀dù kọ́nà má fi dààmú wa tí typhoid bá ń dààmú ẹlòmí arúpalùjọ ló ti wò òun lára ni a ní ó dàbí pé kíní yẹn ń rìn lára mi ni òyì lè máa kọ kójú ẹ̀ máa ti kí ni kó máa kọ yìí kó sábà àbóhùn kó má lọ jẹ́ pé so tẹ́bi bá ti ti ń ro oríṣiríṣi ó lè padà àwọn èèyàn ẹ̀ tó ti kú bóyá ó léèyàn kan nínú ẹbí bóyá ó lọ́rẹ̀ẹ́ tó jẹ́ kó ti jáde láyé láwa máa rántí wá wá dàbí ìgbà tó rí wọn báyìí ìbẹ̀rù àwa dé torí pé kò sí preparation man ahabba nìkọ́ Allahi ahabba Allahu nìkọ́ àwọn ẹni tó bá nífẹ̀ẹ́ sí àti pàdé ọlọ́run ọlọ́run á nífẹ̀ẹ́ àti pàdé ẹ̀ talẹ̀ tó nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run òun náà lẹ́nu tó jẹ́ pé gbogbo gbèsè ayé ẹ̀ ti kún fún ṣe olóore téèyàn lè fi pàdé ọlọ́run ọba so irú ẹni yẹn bá dé inú àmàdùn láti lọ pàdé ọlọ́run nítorí ó mo fẹ́ lọ kéré iṣẹ́ mi ṣùgbọ́n tí ò níṣẹ́ tó sì síwájú ẹ̀rù á bà á kò ní fẹ́ lọ ẹsẹ̀ ayí ayí mọ́lẹ̀ ni pé a ikú mi ò dáa báyìí so kò sígbà tí ikú mùsùlùmí ò dáa o lóye ọba ti bá ìyọnu ọlọ́ọ̀ba pàdé ohun tó ṣe pàtàkì jù nìyẹn kọ́nà ọba kó má ṣe ìyọnu sí wa kọlọ́ọ̀bà kó kẹ́nu kọ̀ọ̀kan wa kó jẹ́ ká kú sórí islam kọlọ́ọ̀bà kó sì ti yọ́nu sí wa nígbà tó bá máa pa wá gbogbo ní ti máa ń bá ṣe eré iṣẹ́ rẹ bí ẹ̀dá ṣe jẹ́ ọlọ́ọ̀bà kó má ṣe ẹ̀dá wa mẹ́ gbogbo àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí téèyàn lè máa ṣe dáadáa kọ́nà kó má ṣe fi kẹ́ni kọ̀ọ̀kan wa àlámọ̀rí wa kọ́nà má jò dàrú èyí tó ti dánú ọ̀rọ̀ wa kọ́nà má jò dàrú láéláé ibi tọrọ ẹni kọ̀ọ̀kan wá wá kù sí ọlọ́ọ̀ má ṣe tó ṣe rọ́bà náà láti ṣe kúlúbà náà bá àrẹ ìdáhàrẹ ìtẹ́rẹ́ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين